so kàmá bínú bí àwọn ìbéèrè yẹn ṣe ń wá síwájú ó ṣe é ṣe kó jẹ́ pé kan ti àwọn kan síwájú before àwọn kọ̀ọ̀kan so hayakumula naam ẹni yìí béèrè obìnrin ni ó ní ìyàwó kẹta lòun jẹ́ lọ́dọ̀ ọkọ òun ṣùgbọ́n ẹni tó jẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ òun àtẹnìyẹn jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ kó tó rí pé òun fẹ́ ẹni tó jẹ́ ọkọ àwọn yìí ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn ìpè ṣùgbọ́n àtìgbà tóun ti táwọn ti di ìyàwó kan náà lọ́dọ̀ ọkọ obìnrin yìí ó kórira òun ju ìgbẹ́ lọ a máa bínú òun gidi gan òun bá ọkọ sọ̀rọ̀ ọkọ ní kóun ṣe kí ni kóun máa bẹ́ẹ̀ òun dẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di símbà ìkórira yẹn ó ń lékún sí ni ike advice wo ni ẹ máa fún àwọn torí ọlọ́run. alhamdulillah uh, abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ bá ṣàánú wọn uh, etí yóò ṣẹlẹ̀ òun náà ni pé uh, àgbóyé àkídà sọ̀híhà náà ni òsìkí ni ní òtí tó tí àgbóyé àkídà sọ̀híhà bá tó yọ́n pé kádàrá tọ́lọ́mọba aláàbá ti parí èyí gbọ́dọ̀ yọ́nú sí tí èyàn bá ti yọ́nú sí tọ́lọ́m tó yọ́ padà fẹ́ tìyàn lọ́dọ̀ ọlọ́run alákọ̀ọ́kọ́ eh, lẹ́gàlì wọ́n fẹ́ pẹ̀lú akédò tọ́lá làáfíà kéde kí wọ́n yá yàn lálẹ́ eh, ṣẹ̀dá òṣìṣẹ́ kọ́ mọ́ fẹ́ kò sínú àwọn tí ṣẹ̀dá ní kọ́mọ́ sí kíni kọ́mọ́ fẹ́ tọ́ nígbà tí rí báyẹn lóòótọ́ yóò dùn yàn ọ̀sẹ̀ ní òní dùn àmọ́ èèyàn wà fi dúdùn yẹn èèyàn ò fi wá ojú rere ọlọ́run àtòrí rere ọkọ téèyàn ṣe kíni téèyàn fẹ́ àti ìjọba ìyá ìsìláàmù kan mọ́ bàjẹ́ láàrin wọn àti arábìnrin yẹn látara bẹ́ẹ̀ eh, à ń gba onítọ̀hún mọ̀nà eh, eh, lọ́wọ́ wà ń bí bí ọba ń bí náà sọ fún pé inú tó yẹ máa fi jẹ́ ni ọlọ́run náà ní lórí àmìwò àmìwò ní tí máa ń bà yẹn nu jẹ́ owó obìnrin ọjọ́ owó ọ̀sọ̀gbọ́n tó fẹ́ dá sí yẹn obìnrin tó bá wá ń fi kàsábẹ́ owó òun náà máa pè ní obìnrin tí ọ̀dà àmọ́ mọ́ jowó lẹ́yìn bá tí wọ́n ń jowó débi pé wọ́n tún ń bẹ̀ ọ́ nítorí pé ẹni ọ̀sẹ̀ tẹ́yìn bá ṣẹlẹ̀ yìí máa ń bẹ̀rẹ̀ pé ẹ̀hẹ̀n àmọ́ tó wá sàpọ́nlé rẹ̀ ò tún pọ́n ẹlé ilé ayé ọ̀tán o ẹ̀hẹ̀n èyí tá a bá ṣe ilé ọ̀sẹ̀ kìíní òun náà sẹ́kù kọ́lá mọ́sà bá gáìdì wọn irú àwọn tó wá jẹ́ ọkọ àti ìyàwó kẹta yìí náà ká máa ní ládùúrà ẹ̀tọ́rí ṣètọ́run tó bá di dòkó lọ́kàn ẹlòmí báyẹn yóò wà lọ́bí parun tó bá wà níbi parun tó ń sàákù lẹ́yìn ọlọ́mọdé wọn ọlọ́ba aláàkọ́bà fún wọn sọ̀rọ̀ kọba tó lé wọn kọ́ dáadé bá sílẹ̀ lọ jazakumullahu khair. ok um, ẹnìkan béèrè wípé ǹjẹ́ àfàṣì ó lè múyàn débi wípé kéèyàn máa dáràn bí kó máa mu ọtí kó máa ṣe zìnà kó máa tafẹ́tẹ́ ǹjẹ́ àfàṣì lè dé level yẹn. ẹ ṣe rí ẹjọ́ ni wọ́n máa ń rò fóògùn tí wọ́n máa ń ṣe wọ́n ti ń rojọ́ fún oògùn kí ni wọ́n rojọ́ fún àlìjànú tọ́fẹ́ sí kíní tọ́fẹ́ dìde nínú oògùn yẹn àlìjànú ní jẹ́ nínú oògùn àlìjànú òun ní ṣiṣẹ́ ní oògùn tó bá wọlọ́ ẹni tó ń sóògùn yín wálé nìyàn lọ́wọ́ pẹ̀lú jin yóò padà wá di ọmọ náà wa annahu kana rijalun min al-insi ya'uduna bi rijalin min al-jinn fasaduhum rahaqa aburú náà ni Eh, a lè sọ pé kò lè ṣẹlẹ̀ torí pé tí wọ́n bá ní tí wọ́n sọ fún ń pé ah, ẹni lọ lè tì kó nǹkan báyìí ó sì mú tí fi mú tí náà tí wọ́n bá rán ó lè tẹ̀yàn bá láti kíni tó wá dé pé ẹjọ́ tí wọ́n rò síbi sérò yẹn ní kálùjànnú yẹn kọ́ máa dà láàmú kọ́ máa darí ẹ̀ lọ síbi tí àyè tó kó sínú gàngà kó fẹ́ kó sí ẹnìkan ó lè ṣẹlẹ̀ ó súnmọ́ kó ṣẹlẹ̀ àmọ́ al-ilmu inda Allah ọlọ́run bá ní kọ́lọ́ máa ń tọ́pamọ́. naam wọ́n ní azkar tẹ ní ká máa ṣe ipe azkarul masa yìí tá máa ń ṣe ní ọ̀sán àbírọ̀lẹ̀ hmm. wọ́n ní ṣe lẹ́yìn asiri ni àbí àsìkò magrib. ẹni tí àwọn àlùfáà sọ òun náà ni pé lẹ́yìn asiri ló bẹ̀rẹ̀ ẹ̀yìn asiri ló ti kí ni ló bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ yẹn lè ṣe kó tó di pé yóò sùn àmọ́ ẹ̀yìn asiri ló dájú wallahu alam. Um, ẹni yìí ní um, àwọn ṣẹ̀ṣẹ̀ àwọn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe súnà lọ́kùnrin ni uh, àwọn dẹ̀ ń gbìyànjú àti máa lékún nínú súnà ṣíṣe wípé ṣùgbọ́n obìnrin táwọn fẹ́ fẹ́ uh, a máa ya fọ́tò káàkiri ẹni tó máa ya fọ́tò ni àwọn dẹ̀ ti bá sọ̀rọ̀ nípa fọ́tò yíyà ṣùgbọ́n ó ní ọ̀rọ̀ fọ́tò yíyà kì í ṣe ọ̀rọ̀ ìbáadà ọ̀rọ̀ àádà ni. ọ̀rọ̀ àádà ni pé so kò sí nǹkan tó wrong then hijabu ẹ̀ wíwọ̀ náà kì í ṣe pé bóyá gúngùn rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn náà bóyá kò kọjá bí waist ẹ̀ ṣé ìmúra bẹ́ẹ̀ yẹn náà pé dó kẹsẹ̀ máa wọlé dáadáa pé ṣé ìmúra yẹn náà ṣé ó ní kò sí nǹkan tó wrong pé nígbà tí ò ti tight. corporate Islam ló fẹ́ ṣe kò sí sí àyè fún corporate ó ti wọ́n fẹ́ ṣẹ̀sìn ó kí ni èèyàn ṣẹ̀sìn ni sẹ́rí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá pé wọ́n ní wọ́n kí òun ní tẹ́lá <laughs> wọ́n lóbìnrin tí ibà ti ń gbọ́rọ̀ wọ́n ní gbogbo àrùn tí máa ń bẹ lára rẹ̀ kéèyàn fẹ́ àbí ìmọ̀ ń gbọ́rọ̀ ẹ̀bá ti ní kí ní ìmọ̀ ṣe máa yóò sì ṣe pé òun ò ṣe kí ni òun ò ṣe mọ́ wọ́n ní gbogbo àrùn tí máa ń bẹ lára rẹ̀ wọ́n ní bá ń ṣẹbọ mọ́ ṣẹbọ mọ́ o yóò sì ah mo ti gbọ́ mo ní ṣe ní ìmọ̀ pẹ́ bọ́ ni mọ́ ṣe báyọ̀ àmúbìnrin tí bá ti ń fọwọ́ lálẹ̀ pé òun máa ṣe tòun kí wọ́n náà máa ṣe tiẹ̀ mọ́ dára ẹ̀ láàmú obìnrin pọ̀ lé ayé àwọn náà wọ́n pọ̀ jù táwọn wọ́kọ̀ fún tẹ́lẹ̀ láti jọ yìí wọ́n sì sọ fún pé kọ́mọ́ lo jẹ̀lúbáàbù torí kọ́ fẹ́ fẹ́ ọ àwọn míì tó nìyẹn òun máa lò ó torí kọ́ fẹ́ fẹ́ ọ bí nǹkan bá ṣẹlẹ̀ ó lè bọ́ jẹ̀lúbáàbù ẹ̀ kó jù sọkọ̀ ẹ̀ pé kọ́ gba ní kọ́bẹ̀ ẹ̀hẹ̀ fọlọ́n sọ àníbi àbúrú nítorí àdébé kéèyàn jẹ́ kọ́ mọ ẹ̀rí tó ní ká máa ṣe bóyá tó bá tún rí ẹ̀rí yẹn yóò wá confused àmọ́ tí a bá ti wá confused pẹ̀lú ẹ̀ ìdúró ẹni pé gbogbo plan tó ní fún life àtàwọn ọmọ rẹ nípa ẹ̀sìn kò lè ṣe kí ni ó lè work. wọ́n ní family èèyàn àbí òbí èèyàn tí ó kú lórí bídà ṣíṣe báwo ni a ṣe lè máa ṣàdúrà fún wọn bí àbí wọn lẹ́tọ̀ sí àdúrà. ẹ̀ẹ́dọ́ ti jẹ́ bídà mọ̀káfẹ́rà kò sádùá ẹni ìdígbò yá Ibrahim àgẹ́sí ní Ibrahim sànù a ti sọ fún ọgbọ́ ó sì kú lérí ẹ̀ pẹ̀lá ń gẹ́rù sílá orígbé kúlé nàmá adà ọ̀rọ̀ bí wọlá òṣìríkù bí wọlá òṣìríkù bí àhàdà ṣíríkì ní dáwọ̀tò gẹ́rì lá ẹni máa ń pẹ̀lú mí oye àmọ́ kan múyàn kó ní islam ọkàn múyàn kó ní islam kọ́dà èyí tí ò múyàn kó ní islam yẹn gan-an wọ́n ní kì í kékeré bídá tó gbé lérò mọ̀káfẹ́ra kẹbíyàdà tó mú kaba ìlú dùnú inú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀hẹ̀ tí ìmọ̀ àti ẹ̀ṣẹ̀ ńlá kò ní kéèyàn má tọrọ àforíjì fún ọlọ́mọ àforíjì ọlọ́wọ́ àtúrí sàn ká ti ní gẹ́rù mọ̀káfẹ́ra ni ètò mẹ́ni pé ó sì rí mí ní muslim ẹlẹ́ṣẹ̀ ọlọ́wọ́ alam. àwọn tá à ń pín kíní ti ariwo tí wàá pọ̀ báyìí ariwo ti pọ̀. ẹ sọ́dọ̀ kan máa lè gbọ́ àwọn questions àti answers ẹ̀jọ̀ tó lọ lọ. ok wọ́n ní um, àdúrà ṣíṣe tí ẹni tí òun ṣe mùsùlùmí bá ṣàdúrà fún yàn bí christian so báwo ni ká ṣe máa ṣàmì pẹ̀lú gbogbo ṣe máa ṣe máa ṣàdúrà wọn tí ò ní bàjẹ́ lórúkọ jésù. gbogbo ẹni bá ti gbogbo ẹni bá ti fi ṣíríkù ṣàdúrà fún yàn ṣíríkù ọ̀rọ̀ ìbáàjọ́ bí yàn èèyàn náà sàmì ọmọdọ̀ àwòlùkáfẹ́rì náà ilá fi dọ̀lá lọ ẹ̀ẹ́dọ́lọ́ ń bínú sí ọlọ́run ní wọ́lẹ̀ ìsẹ̀jìbú lé òjìbù dáwọ́ tàdá ìzáda á ní wọ́lẹ̀ ìsẹ̀jìbú lé yóò mínú bí ẹjọ́ gbọ́lọ́ ń gbọ́dọ̀ sàdọ́ èèyàn gbọ́dọ̀ sàmí èèyàn dákẹ́ torí pé lẹ́yìn ok wọ́n ní àwọn ìjókòó kọ̀ọ̀kan tó jẹ́ pé kì í síjókòó súnà bí a bí ìjókòó birthday àbí wọ́n ń ṣe òkú àwọn òbí èèyàn lọ síbẹ̀ wọ́n mú àwọn kankan wálé bí ike bí abọ́ jáde ló àwọn nǹkan wọ̀nyí bó tẹ̀ wúlẹ̀ jẹ́ pé àgbàgbọ́ nípa àwọn ìjókòó tán lọ. ẹ ti ṣẹlẹ̀ ó ní pé kèfèrí lè bòyán kan ó lè bọ̀ ní kólẹ̀ ó lè fún ọ kọ́dà ó lè fún mọ́tò ó lè fún lé ẹ̀hẹ̀ àdébìnrin gbàǹkan lọ́wọ́ àwọn kò fáàrù nasara àtàwọn kò fáàrù mọ̀ṣẹ̀lẹ̀kún gan anẹ́bì mọ́ gbàǹkan lọ́wọ́ wọ́n lè bòyàn ní nǹkan kẹ́yàn ọgbà àmọ́ gbogbo kan tó bá ti jẹ́ pé wọ́n fi ń celebrate ẹ̀ṣẹ̀ táwọn adá máa pèkì níyó wọ́n pín níbi wọ́n ti ń ṣe ọlọ́ni gbogbo náà ti màdájọ́ ẹ̀ pé wọ́n náà gbé sílẹ̀ ọmọ rántí pé òkú ìyá alágbájá ọpọ́dún méjì lẹ́nu nídìí bẹ́ẹ̀ kéèyàn mọ́ gbà lọ́wọ́ wọn bí ẹ bá rí pé yóò da fitina lẹ̀ àwọn fitina yẹn fitina yẹn wọ́n ní àmọ́ dọ́jẹ́ gbà mí èyàn lè gba kọ́lẹ̀ fún ẹlòmíì kọ́mọ̀ jẹ́ pé èyàn náà nípin níbi ẹ̀yìn tí wọ́n ṣe wallahu a'lam. ọ̀rọ̀ kókó bíi méjì kan wọ́n ní ẹni tí ó jẹ́ pé ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà ló ń kírun sọ̀bí átúnẹ̀ bá dùn aka kí kan tó bá ti ó tún lè di ẹ̀yìn oṣù bíi mẹ́jọ kó tó tún kí mi hmm. tó bá kú ìjà lè ṣàdúrà fún ẹ tó bá gbàgbọ́ pé àsọ̀látù wájìbà wípé ìrun yẹn ọ̀ràn yẹn ní lérí òun ìyá kí yàtàká sàlọ̀ yàtà hàwọ̀n ní òròjú ló mu ó gbà pé àìkírun yẹn sẹ́ni ó gbà pé kóhun ni àmọ́ ó sì gbà pé ọ̀dọ́ wá dé pé kò gbàrún gbọ́ kọ́dà bí ń kí bí ọ̀bá ni ẹni tí àwọn àzùkárù tẹ́ ní ká máa ṣe nípa àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé wọ́n ti lè sọ̀rọ̀ dáadáa hmm. so ó fẹ́ wọ ilé àwọn wọn fẹ́ ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀. Eh, lókè àtàbà ń ṣe náà kò ní jákàlìjànú ọwọ́ wọn là àmọ́ tó wá lè wí nǹkan ẹ wù sí lẹ́nu ọmọ tí ń bèrè bisikíìtì tẹ́ fún ẹ̀yà tó ní ẹ̀rà bóbò fún ẹ̀rà bóbò fún ẹ̀mọ́ ní aláhùn bisimilá aláhùn inú àwọn òbí ká ẹ̀hẹ̀ yóò ṣe wí bákan ẹ pè sí lẹ́nu kó tó wọbẹ̀ àmọ́ tó wá kò lè wí ìtọ́jà náà ni pé kéèyàn filẹ̀ kéèyàn fún àdúrà náà lọ́wọ́ ló jẹ́ pé gbogbo anábàá ti jẹ́ kólẹ̀ ya agbọ́dọ̀ wọn fún àwọn ọmọ wa ṣeré láìṣe dùwà fún wọn wọ́n ní kí gbogbo àti Ishaq àti Ibrahim eh, Ismail tọba dọ́dọ̀ rẹ̀ òye zukun ma bí kalimati láì táàmà min kulli shaitan wa hama min kulli ayin láwọ̀ bẹ́ẹ̀ ni asana àti hussein náà kò sígbà tí wọ́n dọ́dọ̀ ànábi tá ànábi oníṣe asikaro ẹ má jà gbàgbé nítorí ojú wallahu alam kọ́lá musa wọlá àánú ẹ̀ musa dáàbò bo gbogbo àwọn ọmọ wa. amin ya allah jazakumullah khairan kò ẹni tó bá tún ní question méjì ní àárín àwọn audience ṣíwájú ah, yẹn àwọn ikhwa tí wọ́n wà ní amukoko lajnatu shabab ahli sunna wal jama'a so àwọn ní lecture tí àwọn pè gbogbo àwọn èèyàn sí ní èmi wípé venue ẹ ti change kúrò ní àgbàmú street amukoko so ó ti di number one market street safejo amukoko so fún àwọn tí a bá ń lọ síbẹ̀ now tafadol. wa alaikum assalam. wa alaikum assalam. wọ́n ní jẹ́ nǹkan kan wà tó lè change kádàrá ṣé dùá lè change kádàrá. ẹni tó ṣẹlẹ̀ pé àdúrà òun mìíràn kádàrá àdúrà yẹn gangan òun náà ti wà nù kádàrá pé yóò ṣe tí ò bá ṣe nù kádàrá kò ní ṣe kí ni kò òyìn ní ṣe ṣe rí ìtàwọn bójútó òun ni kápọ̀ ládùá tí bá ti ń ṣàdúà ìtumọ̀ ní pé kádàrá tó dá lọ́wọ́ níwájú tó dá lọ́wọ́ bá lọ́wọ́ gbàdùà àbí ọ̀wọ̀kọ́rọ̀ rọ̀bù kọmọdọ̀ àwọn ní ẹ̀sìtẹ́jì bùlọ̀kù wọ́n bẹ̀rẹ̀ tó bá fẹ́ ọlọ́wọ́ padà fún ọ kọ́dà bọ́lọ̀ bá ṣe wá fún ọ yóò fi fún ọ ní nǹkan mi wọ́n fi kádàrá rẹ̀ fọ́lọ̀ rasul sallallahu alaihi wasallam ọmọ ń ṣàdúrà allahumma hadini allahumma hadini fi ma ati gbogbo tí ọlọ́run ti kọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ láburú sọmi mẹ́ ẹ̀hẹ̀ ló ti jẹ́ pé àdúrà ó nípa tó pọ̀ nínú sẹ̀mí èèyàn pẹ̀lú ìrìnàjò ọlọ́run ọba tó yìnbá tó sàdúrà àpẹẹrẹ ní pé kádàrà dáadáa lọ́wà níwájú fún yàn tí ìbá tó wá fàdúrà lẹ̀ tí ò ṣe kí ni kádàrà wo ní bọ̀ kádàrà tí ọ̀dà ni wallahu alam wọ́n ní àtàtítẹ̀ sọ pé ó wà yẹn ṣe pé kí ni solution sí fáwọn òní. ẹni wọ́n bá wọ́n bá ràn kan sí sẹ́hìrò sẹ́hìrò oríṣiríṣi lọ́wọ́ ọlọ́run bá aláà kọ́ kan ó kàn wá ń bẹ̀ ọlọ́gbàrá ọlọ́run bá aláà sẹ́hìrò bàjẹ́ ìmọ̀ bàjẹ́ rúkìá náà òun tọ̀ òun náà kọ́ mọ́ sí fún rẹ̀ tí ọba lè dáa sí fún rẹ̀ bóyá kí ní kò jẹ́ kó wà in control kò ẹ̀hẹ̀n wẹ́lò míì kọ́ mọ́ sí fúlàdù àgẹ́gẹ́ oníṣe ẹ̀hẹ̀ ẹgbẹ̀rẹ̀ ọdọ́ àwọn fún onírúkẹ́ àwọn òṣèré rúkẹ́ ọ̀ ọlọ́run mọ́ lọ sábà bíi ti àwọn jínú yẹn tí wọ́n fi lẹ̀ lọ àdúrà especially ayatul kursi torí gbogbo ayatul kursi bá ti wà àjẹ̀nú tó wá kó jákà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam sọ fún àbúrò rẹ̀ pé àwọn èdè bẹ́ẹ̀ pé ká máa kà sójú ọ̀nà ẹ̀gbọ́n òní wọ́bẹ̀ wọn ayatul kursi ọlọ́mọ fi ń sànú yàn àti wàtábà ọmọ tẹ́tọ́lù ṣe àti ọ̀là amúlẹ̀ bùsùlẹ̀ ìmọ̀ sọ́tò bákọ́ra kúlù wọ́lá falaki nas kí ni ma ka dáadáa bákọ́ra sọ́tò bákọ́ra ká bí akímọ̀lẹ̀ ha sọ́tò bákọ́ra àtàwọn ayà rúkìá mi náà ti yín tẹ́yìn bámu látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá aláwọ̀ padà lé àlìjánu burúkú yẹn kú tí ò ní dáyẹ láàmú wallahu alam àmọ́ nú ṣọ́rọ̀ the sehel kátó máa lọ lè fi oògùn káfẹ́ fi lé afẹ́fẹ́ sùn léṣùn sọ̀rọ̀ pé gbígbà tí ọlọ́pàá ń lè yàn káàkiri tí èèyàn wá sá lọ police station. sọ̀rọ̀ pé tètè yá náà ní sẹ́ẹ̀lì ó ṣe kíni sẹ́ẹ̀lì ó tètè yá láti fìyà sí náà àjẹ̀nú ọmọ kíkẹ́ àjẹ̀nú ń bẹ ń dọ̀ọ́lá ó tún wá lọ lè wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹni tó sí ọ ẹ̀ẹ́dọ́jọ́ fẹ́ mú ọ ọlọ́run ní gbogbo ṣètọ́ pátá ọ̀tá ìnáwó ṣètọ́ lakum àdúgbò fọ́tẹ̀kẹ́dóhù àdúgbò ọ̀tá wa ni wọ́n èyàn gbọ́dọ̀ wá ní máa sálọ̀dọ̀ tá ìpé kọ́wálẹ̀ sí òun ọwọ́ tó ṣe kí ni ọwọ́ báyà ni wallahu alam náà ẹ̀ṣẹ́ rí mí ayé kí n sí òun ní ṣe rẹ̀ ẹ̀hún ní ṣe rẹ̀ òṣèré kẹ́sì àwọn èèyàn

ọjà ajá ajá ajá òríjá ẹ̀hẹ̀ mọ́fàdúrà ṣẹlẹ̀ o kọ́mọ bá padà wá ṣokùnfà parun fún ọ ẹ̀hẹ̀ ọmọ ṣokùnfà ìdójútì gbogbo ẹ̀ṣẹ̀ tó yìnbá ti rí já ìkẹyìn ọbẹ̀ ọlọ́run ọba tí ọkàn yẹn ń bẹ ní ọwọ́ ẹ̀ ya mú kọlùbà kọlùbì sábẹ̀tì kọlùbì aládìní ọ̀yá mú sọ̀rọ̀ ìfàlù kọlùbì sọ̀rọ̀ kọlùbì alátọ̀ àti pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́run ọba àlá ọlọ́run padà sànú yẹn wallahu alam ọ̀rọ̀ tí àwọn ẹbẹ̀rù ayé ẹ̀hẹ̀ náà fad'uhu biha Eh, ya balẹ̀ ya alamọ́sá ìsọ́ ní bẹ̀ ẹ bọ́lá ọ̀sẹ̀ sọ́nà mọ́sán yẹn àpótí alhúsùnà dáwà bẹ̀ yẹn náà ni pé ní eh, hasana aláwọ̀ ní àwọn àbí láàrín ayé abdulliya kò mí ní pé wáyá ọkọ̀ kan tún ọkọ̀ bá kan tí ọ̀dà tó èyẹ ìtọ́nà ó dájú orúkọ ẹlòmíì lọ ó dájú gbogbo orúkọ lọ orúkọ Allah ó dájú gbogbo orúkọ lọ àtàwọn bá tún síbi tó tún sí yẹn tó wọ́n fi ilé ìwàsílà náà ó ti tún yẹn náà ẹ̀yin pé wọ́n ní káwọn ọmọ ṣe wàsílà káwọn tọrọ kò tú bọ̀dẹ̀ bọ́lá bí ó ti wà ní ni ẹ̀ pé wọ́n lè ọlọ́run ló ní ọ̀tẹ́kù dúnìyà ọ̀tẹ́kù nìsà ọlọ́run bá ní ẹbẹ̀rù ayé ẹbẹ̀rù ayé ẹ̀ sẹ́wọ̀n wọ́n lọ́sọ̀rọ̀ ayé mi tó ní wàtẹ́kù láhà lẹ́sì tàṣà àlùnà bíi wọ́n àdáhàmà ẹ̀hẹ̀ ọlọ́run bá ní ẹbẹ̀rù mi kẹ́sì bẹ̀rù okùn ẹbí ìtumọ̀ nípa ẹbẹ̀rù mi lára okùn ẹbí ẹmẹ́jì ọjà wàtẹ́kù dúnìyà ìtumọ̀ nípa ẹ̀sáfáyé tàṣà àdùn mi nà dúnìyà kí ayé ọmọ kó sì máa ń gbé yín kò lójú ọ̀nà lẹ́yìn náà ẹ̀tọ́ wá sáì kẹ ẹ sọ̀ra pẹ̀lú àwọn obìnrin ọyọ obìnrin ìdílé rẹ̀ náà ni àbí obìnrin tí lọ tí ń bọ̀ àbí ti rí Facebook àbí ti òun wò lérí Instagram èyí tó ń wò lérí WhatsApp àwọn fọ́tò obìnrin tí wọ́n ti yà sínú internet gbogbo àwọn nǹkan yẹn ńlá ni máa kó báyàn ọlọ́mọba sọ ní kọ̀ọ̀kan wọn bẹ̀ Ah, jazakumullahu khairan ní àfikún lórí question tí ọmọ rẹ̀ béèrè pé ah, walillahi asmaul husna àwọn afáà máa ṣàlàyé pé kullu asma'illahi husna gbogbo orúkọ ọlọ́wọ́n ọba pátápátá husna ni kò sí asma'u hasana ń bẹ́ẹ̀ ìtumọ̀ husna náà ni tí àwọn sheikh wa sọ fún wa òun tó fi dáa jùlọ ó dájú gbogbo orúkọ lọ kò dẹ̀ sí orúkọ kan tó dàbí orúkọ Allah subhanahu wa ta'ala so tó máa sọ pé àwọn asmau kan bẹ tí ó jẹ́ hasana nínú àwọn asmau ọlọ́wọ́ bá ìsọkúsọ ló ń sọ àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé ẹni tó bá ní làákàyè bóò ni ó ṣe fi in tó dáa jù lọ́lẹ̀ tí ó máa ṣe èyí tí kò dáa tó tàbí káníká wá sí lẹ́bù ibi tó sọ ẹ̀ náà nísìn wọ́n ní tó bá ṣe lé yóò ó gba one million tó bá ṣe yìí ó gba five hundred thousand ní èwo ni ṣe ń bẹ̀ one million ni a ṣe ṣùgbọ́n kò sí tó jẹ́ kọ́ mọ́ múrò argument yẹn wá ju pé bídíà ó lágbára gan ẹni tó bá ti ń ṣe bídíà yóò máa wá gbogbo justification fún in tó ń ṣe ni àkọ́kọ́ ni pé àámùsàkọ́kọ́ aláwòyá àsàbí nkankan ni ẹ̀rí wo ló fi rí ilẹ̀ mú àdìsí yẹn wá mú àyà yẹn wá ó lè rí mú wá ìtú àfi jùlẹ̀ tí wàá máa fi fa ya rahman ya rahimu ó ṣàfẹ́ justify àgbélẹ̀rọ yẹn tó ń òun forúkọ wa. ìfẹ́ nìyí mú wá nìyí kò ní connection rárá nìyí so kọ́lọ́wọ́n bá kí ó ṣàlékò ìmọ̀ràn ẹnì kọ̀ọ̀kan jazakumullahu khairan. jazakumullahu khairan àdúpẹ́ fún àwọn mashayikh wa kọ́lọ̀ kí ó bá san wọ́n ní ẹ̀san olóore inshallah ṣáájú ká tó round off àwọn níbí báyìí ní mọ́ṣáláṣí ń bí a máa ń ṣe àwọn programs bíi halkọ ní ọjọ́ friday saturday àti sunday inṣáàlá àwọn sheikh wa uh, abdulghani juma fizahullah uh, abul barakat so ní ọjọ́ friday after maghrib títí di isha so wọ́n a máa ń ṣe halkọ uh, adab ní fridays saturdays